Building Rapport, Text 1. Kí ọmọ Peace Corps kí ó tó lè wúlò fún àwọn tí ó lọ bá ní Nàìjíríà ó gbọ́dọ̀ fi ara rẹ̀ wé àwọn èèyàn tó lọ bá níbẹ̀ àwọn àgbàlagbà máa pòwe wípé ẹnikẹ́ni tí ó bá mú ọ̀bọ yóò ṣe bí ọ̀bọ tó tó ṣe bí òwe o èkíní ńgbà tó bá débẹ̀ yóò gbìyànjú láti ṣe bí àwọn pàápàá ti ń ṣe lẹ́yìn náà yóò sọ fún wọn yóò pè wọ́n jọ wípé ohun tí a fẹ́ fún àlàáfíà yín nìyí ó lè pe àwọn àgbẹ̀jọ kó bá wọn sọ̀rọ̀ nípa oko wọn ó sì lè pe àwọn oníṣòwò jọ kó bá wọn sọ̀rọ̀ nípa òwò wọn. Questions on building rapport text one. Sọ ohun tí ó yẹ kí ọmọ Peace Corps kí ó ṣe tí ó bá fẹ́ wúlò fún àwọn tí ó lọ bá ní Nàìjíríà. Òwe wo ni àwọn àgbàlagbà máa ń pa nípa ẹni tí ó bá fẹ́ mú ọ̀bọ? kí ni àṣà láàrin àwọn Yorùbá nígbà tí ọmọdé bá pa òwe nígbà tí ó bá wà láàrin àwọn àgbàlagbà àwọn wo ni ọmọ Peace Corps yóò pè láti bá sọ̀rọ̀ kí ni yóò bá wọn sọ. Building rapport text two. ẹnikẹ́ni tí ó bá mú ọ̀bọ yóò dàbí ọ̀bọ tó tó ṣe bí òwe o ẹnikẹ́ni nínú àwọn peace corps tó bá fẹ́ wúlò púpọ̀ fún àwọn tí ó lọ bá ní nàìjíríà yóò da ara pọ̀ ara rẹ̀ pọ̀ mọ́ wọn yóò gbìyànjú láti bá wọn dámọ̀ràn kò ní ṣe yànga tàbí kó wà nínú mọ́tò tó tóbi jù nígbà tí ó jẹ́ pé àwọn èèyàn rẹ̀ ilẹ̀ ni wọ́n rìn kẹ̀kẹ́ ni wọ́n ń gùn káàkiri yóò gbìyànjú láti darapọ̀ mọ́ wọn lẹ́yìn náà yóò gbà wọ́n níwọ̀njú àwọn àgbẹ̀ yóò sọ fún wọn bó láti lè tọ́jú oko àwọn obìnrin yóò sọ fún wọn bó láti lè tọ́jú ọmọ Questions on building rapport, text two. Kí ni ìdí náà tí àwọn Yorùbá fi máa wí pé tótó ó ṣe bí òwe o? Irú ọmọ Peace Corps wo ni yóò darapọ̀ mọ́ àwọn ẹni tí ó lọ bá ní Nàìjíríà? Kí ni ọmọ Peace Corps náà yóò gbìyànjú láti ṣe? Dárúkọ nǹkan méjì tí kò yẹ kí ó ṣe. Ìmọ̀ràn wo ni yóò fún àwọn àgbẹ̀ àti àwọn obìnrin? Building rapport, text three. Nígbà tí ọmọ Peace Corps tí ó bá fẹ́ wúlò púpọ̀ fún àwọn tọ́lọ̀ bá ní Nàìjíríà yóò gbìyànjú láti darapọ̀ mọ́ wọn. Àwọn àgbàlagbà máa sọ wípé ẹni tí ó mú ọ̀bọ yóò ṣe bí ọ̀bọ tó tó ṣe bí òwe o. Èyí kìí ṣe pé àwọn ará Nàìjíríà ọ̀bọ ni wọ́n ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó fẹ́ bá wọn ṣiṣẹ́ dáradára yóò darapọ̀ mọ́ wọn yóò pe àwọn àgbẹ̀ yóò gbà wọ́n níyànjú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ báwo ni oko wa ti lè dára yóò pe àwọn obìnrin yóò bá wọn sọ báwo la ti lè tọ́jú ọmọ tàbí ilé. Questions on building rapport text three. Nítorí kí ni ó fi yẹ fún ọmọ Peace Corps láti da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn tí ó lọ bá ní Nàìjíríà gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà kí ni ẹni tí yóò mú ọ̀bọ yóò ṣe ìdí wo ni àwọn Yorùbá fi máa sọ wípé tótó ó ṣe bí òwe kí ni ọmọ Peace Corps yóò ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fún àwọn àgbẹ̀ kí ni yóò sọ fún àwọn obìnrin